بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته nínú ìdánilẹ́kọ̀ọ́ wa a ti mẹ́nu bà èèwọ̀ ọmọ lórí òbí ọlọ́run kó ìyàwó rẹ̀ kó san ọmọ ọlọ́mọ rẹ̀ látara gbígbẹ̀kọ́ alukoran karim àti sunna anabi sallallahu alayhi wa sallam náà àti mẹ́nu bà ìwọ òbí lórí ìwọ ọmọ lórí òbí bó ti yẹ kí òbí tọ́mọ ilé ìtààmú gbéyẹ̀wò ni ìwọ ti òbí tọ́mọ ó fún òbí rẹ̀ báwo ni ẹ̀kọ́ ọmọ ti rí láti gbà pé àbímọ rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tá a ti sọ ṣáájú àti jẹ́ ká mọ̀ yìí pé ọ̀dọ̀ òbí ló ti bẹ̀rẹ̀ o ọ̀dọ̀ òbí ló ti bẹ̀rẹ̀ o àfẹ́ tún padà síbi nígbà tó yẹ pé ẹ̀yìn tí ọmọ ó ṣe fóbi la fẹ́ sọ nísìn àfẹ́ tún wá padà síbi tí ọmọ ó ṣe fún ẹni tóbi ó ṣe fọmọ torí wípé ọ̀dọ̀ òbí ló ti bẹ̀rẹ̀ bí ọmọ bá gba ẹ̀kọ́ rẹ̀ látọ̀dọ̀ òbí níta fẹ́ máa kà yí ó ṣẹlẹ̀ pẹ̀lú àna ọlọ́run ibi tí níta fẹ́ máa kà yí pé wọ́n ọmọ ó dọwọ́ rẹ bó ti ṣe sóbi ẹ̀mí tá a fẹ́ yí tí ò bá wáyé èyí tó pọ̀ jù ní ọ̀rọ̀ ni pé òbí ló ibi ni ó mú dáadáa ni ó mú dáadáa wá àkọ́kọ́ òun ni ó mú dáadáa kejì wá tó bá yà yín gẹ láàrin kan yóò jẹ́ pé àdáwò ní látọ̀dọ̀ ọlọ́run torí pé ìtọ́lọ́run fún ọmọ ajá àbọ̀mọ ẹyẹ ìlíhàmù ni kìí ṣe làákàì tó fọmọ èèyàn ẹ̀bùn ọlọ́run tó fún wọn nípa pé bí wọ́n ṣe láyé ló fún wọn kò tó àlẹ́ àkùlù tọ́lọ́run fún ẹ̀dọ́ ọmọ èèyàn wọ́n sì ń tẹ́ẹ̀nì ọmọ ajá ọmọ ẹyẹ àbí kòkòrò tó fi ń gbẹ̀kọ́ bó lọmọ ìyẹn tó pàdánù ẹ̀kọ́ tó jù ní pé wọn wọn. lónìí láti rí pé ojú là wọn máa ń pè kankan lọ́làjú ọlọ́run ó jẹ́ kó yí àwọn èèyàn ojú ni ń pè ojú ń pè ní kódà àwọn yorùbá kan náà wọ́n máa ń wọn wọ́n máa ń sọ lójú wọn ní ojú àlà ojú kínní ojú àlà ojú wò lélẹ́yìn ẹ̀dá kan yìí lọ́làjú nígbà táwọn náà bá rí pé ọmọ sí tí ò tọ́ tí ò bá láta àlà ojú ojú irú kàtá wò ni àwọn kankan ń bẹ sáńsì pé àbúrú tún ní ń ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ̀ ló ń pọ́n sẹ́fàdì ti yorùbá ni bí ẹ bá kó àdìsí yorùbá bí yorùbá ti jìnnà sẹ́sìn tó ẹ bá kó àwọn àdìsí wọn kan jọ ó tó kẹsàn ní sìháàrù yorùbá authentic authentic eh, yorùbá hadith bẹ́ẹ̀ wọ́n sì lákòójámọ̀ ọ̀rọ̀ náà tó pọ̀ o àmọ́ ìyẹn lè kó ìtòyege tó bẹ́sìn nínú ọ̀rọ̀ wọn jẹ tó sì dìtìrà kan pàápàá jùlọ jẹ́ mass islamic studies university ọ̀rọ̀ tí yóò bá sọ yìí láti pé inú tíra ló ti kà á ẹ wo bó ṣe bá ọ̀rọ̀ ọlọ́run bá mu tó ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ ló ń pọ́n ẹ wà rọmọ tó nà mọ́ ya ẹ̀ ẹ rọmọ unpack ọlọ́run tóbi lọ́ba o mo wà nú ọkọ̀ lónìí èmi àtàwọn èrò tá a jọ wà nú ọkọ̀ àwọn méjì ẹnìkan wá ń sọ fẹ́ẹ̀nì kejì ẹ̀ wípé wo obìnrin àti obìnrin méjì tó kadà gbé òun ìyá àtọmọ ni o wọ́n sì ti tóra wọn ṣé ń gbọ́ mi wọ́n ti tóra wọn ẹnu wípé ìyá yẹn ó gbó díẹ̀ ju kì í ṣe gbó púpọ̀ o ó gbó díẹ̀ ju ọmọ yẹn lọ ìkejì wọn rò àmì àbá ti rí wọn ẹbójú wọn ni ìgbà yóò ti mọ ló bá bẹ̀rẹ̀ àbúrú fún àmì méjèèjì ṣe ìfẹ́ sọ́jú bá ń lọ lórí afẹ́fẹ́ ó ní máa wo ọ̀kadà tí ń lọ òun ibi báyìí ni ó yà sí o ibi báyìí ni ó gbé wọn lọ o ọ̀kadà sì yà sí lẹ́gbẹ̀ẹ́ tọ̀ ó ń sọ aburú tí ìyá àtọmọ ń jọ ń ṣe ìtakò ọmọlúwàdí òní náà gangan gangan ni kí mo sọ ìṣẹ̀lẹ̀ ara tí o bá ń sọ ni pé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. sọmọ ro eléyìí lámọ wá ka ẹ̀kọ́ tá a fẹ́ kà tá a fẹ́ mọ̀ ta ẹ̀ sọmọ ro lámọ ta ẹ̀kọ́ yẹn fún. tí ọmọ mi bá ń nàró mọ́ ìyá ẹ̀ ẹ̀fẹ̀ mọ̀ sọ pé tá a máa sọ fún mi pé ọmọ àtìyá ni ẹ̀fẹ̀ mọ̀ jìyàn lórí ọmọ mi ti ṣe ó ti ṣe gbọ̀gọ̀dọ̀ jù yẹ́ ẹ̀ lọ. tó òun náà ló fi rò pé ẹ wọ ẹni máa bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ o. ẹjọ́ ní àwùjọ tá a wà nílẹ̀ Yorùbá yìí wà lọ́wọ́ ni wọ́n jọ ọ̀dùnú pẹ̀lú yẹn. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí máa ń jẹ̀sán o. àkọ́kọ́ ni pé khatibi walidayk bi adam. Ànábì sallallahu alaihi wasallam táwọn fúlà mẹ́rin lẹ̀ táwọn fúlà mẹ́rin lẹ̀ yìí ó ṣe mí láàánú fáwọn tó ń takò sẹ̀dá mi nílẹ̀ Yorùbá yìí àbí lọ túbá. àwọn kan ń sọ pé oore wo ni ìsìláàmù mú wa mo fẹ́ kán fún wa nílànà kan tó mú gbogbo nta ń sọ yìí wá ní pọ̀tí wẹ́wẹ́ bí ó bá ṣe sìláàmù wọ́n wá máa kà fún wa báwa sì ń kà jáde wọ́n fún wa nílànà mi láwọn tí ń sọ àtọ́jáàmù ọ̀rọ̀ mi torí inú ṣẹ̀rẹ́ àlàwà ti ń kalẹ̀ jáde kò dẹ̀ sí nǹkan tí yóò mú káyé tó rà fún táǹkà yìí. ọmọ mi ẹ̀rù ọmọ bàyá mi láti fi ọmọ ẹ̀ fóònù mi ò pé tí wọ́n kojú síra wọn o yóò jà ọlẹ ọlẹ ké mọ mi nìsín ní máa ké mọ mi nì ní bá fẹ́ pé ẹrù máa bà mí nì lọ́mọ tí ó jẹ́ pé ìsìláàmù jẹ́ ká mọ̀ pé ọmọ ni ó jẹ́ ìtìkù ojú kò sírú irú ìbànújẹ́ àbádánwò tóbi lè máa pass through tó bá bímọ rẹ̀ inú òbí wọn mọ̀ kò sírú ìbànújẹ́ náà ọmọ rẹ̀ ó gbé kúrò lára ẹ̀ kódà kọ́ ọmọ ọmọ ti dèèyàn ọmọ tí ń sọ pé dáàbì mi ẹ fọkàn balẹ̀ ẹ ṣàdúrà fún wa á sànjọ. àwọn ọmọ òun ni bàbá wa ń sọ pé òun ò lè pè ní ìsìn pé àmọ́ tá a bá lẹ́nu ẹ̀ inna lillahi wa inna ilaihi raji'un. kọ́ ti bí wàá dẹ́yẹ kàbí ádàbì báwo bí rẹ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀kọ́ wàlá àtàkùn láhùnmá òfin odidi ayé alukóraani yẹn kì í ṣe kóraani mò ń kà o àmọ́ gbólóhùn pé wàlá àtàkùn láhùnmá òfin ọlọ́run sọ bẹ́ẹ̀ ní alukóraani sọ̀rọ̀ má ṣe òfin sí òbí rẹ bàbá rẹ àti ìyá rẹ òfin yẹn ìtumọ̀ wa pọ̀ nígbà míì òbí lè máa bá ọmọ sọ̀rọ̀ kó máa ṣe fóun a ní mò ń gbọ́ nǹkan ìsọ òfin òbí lè máa bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ kọ́mọ máa wo ibòmíì tí èyí ṣe apá abi tó gbé ẹ̀ ti ń bá a sọ̀rọ̀ kódà wọn fẹ́ kọ́ máa wojú òbí tí ń bọ́ sọ̀rọ̀ ọmọ tí ó sọ rírà ń wí o ọmọ tí ìsìláàmù rè wọ́n ní kí ni ìsìláàmù wọn fáwùjọ. àwọn ọmọ mélòó ni wọ́n rè tí wọ́n fi tọ́ ọlọ́run rè tó wúlò fáwọn òbí wọn lónìí àbẹ́yẹn bá sì fẹ́ mọ̀ islam ṣe bí àkọọ́lẹ̀ islam ni ó lọ ni ó lọ yẹ̀wò mọ́fẹ́ nìkan tí ń hùwà jàgídíjàgan mọ́fi júwe islam fún wa nígbà táwọn ìsàmùkún mẹ́kọ̀ọ́ àwọn kan specialize lórí medicine àwọn kan lórí law àwọn kan lórí engineering nígbà tọ́rọ̀ bá délẹ̀ textbook yẹn ni wọ́n lọ gbé kódà dókítà ń gbé textbook dòní olónìí ó ló fi ka ó ti ka nǹkan kan ti pẹ́ lórí kéèsì kan gbé wá medical doctor yóò gbé wè ìwé ń tó lọ sí yẹn ni ó kà ni ó gbé bẹ́ẹ̀ náà ní kọlọ́yà ni ó lọ fi ni ó ìwé tó kà ni ó fi wá ìtàn lọ tó ẹbí sọ̀rọ̀ ní ẹjọ́ bẹ́ẹ̀ náà ní ẹnjìníàrìn ẹni tó jẹ́ ẹnjìníà yóò lọ kàwé ẹnjìníàrìn ọ̀ bá fẹ́ sọ̀rọ̀ Islam ìtọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún wa kódà kó ṣe pé èèyàn mẹ́ta ní practice Islam ó ku èèyàn ninety seven ń ṣe jágbajàgba ránmọ̀ránmọ̀ káàkiri ayé ẹnìkan wọn lè tiwájú wò ìsìn àwọn náà sì mọ̀ wàláì làwọn àti wọn mọ̀ fún mi tí ń bẹ pẹ̀lú ọlọ́run àtànábì sallallahu alaihi wasallam nínú orí táwùjọ ẹ̀sìn Islam tó mú wá tí ò ní ibi tíjọba sẹ̀mọ́ lé ọmọ kiri wàláì tàláì fún ọ̀bìlá ìlàbí láìláìláwà omi sí Islam mú wá yìí. tọ́wọ́ ọmọ tí ọba ń sọ wọ́n bá wá látàbújá ọkàn àwọn òbí kan ti balẹ̀ pé kò sọmọ mi inú wọn wàláì kò sọmọ inú wọn kò sọmọ inú wọn lóòótọ́ nítorí ọmọlẹ́bùn tó máa ń wà nínú àgbẹ̀yẹ̀ Islam tí wọ́n bá wá àgùnmọ̀sọ́lá wà yìí tí wọ́n bá wá àbújọ pé à ah, wọ́n mọ̀ wá látàbújá gan-an operation wọ́n mọ̀ ga àwọn DSS wọ́n mọ̀ tó wá kún ọmọ LAUTECH wọ́n mọ̀ tó wá kún ọmọ Unilọrin wọ́n mọ̀ tó wá kún àwọn ọmọ UI Ìbàdàn kódà òbí mi ò ní pe ọmọ ẹ̀ pé pé kò kàn ó lórí ti mọ̀ pé láyé ọmọ wọn lè sílẹ̀ yóò sùn yóò falala òbí míì tó ti mọ ọ̀rọ̀ ọmọ tó bí tí fóònù ọmọ yorùbá lọ pẹ̀lú oorun sùn reality ni mo ń sọ yìí. <coughs> má sanwó fún sóbì rẹ wàlá tànàárù mọ́ má jágbe mọ́ wọn tọmọ yẹn ti bàjẹ́ àyàfi tó bá jẹ́ san yorùbá náà gbà fẹ́ san máa ké torí bàbá tá à ń sọ pé kọ́ ọmọ náà jágbe mọ́ yìí tọ́mọ fẹ́ gbá lójú yìí ó ṣe jù bẹ́ẹ̀ lọ fóbi tiẹ̀ ni mo fi ń sọ pé tẹ́rẹ́díyàtìlá ò láàdì la fẹ́ sọ ni èrè ọmọ la fẹ́ sọ ní ìsìlámù ni àbí èrè bàbá. tábàwá òun náà òbí mi ọ àpò ẹ̀sán dé òbí mi fúnra rẹ̀ nímọ̀ rò rẹ̀ ṣé sẹ́nìkan ni ó ṣe wá ẹ̀sàm ẹ̀wò ẹ̀sàm ẹ̀mọ́ bá ń bẹ̀ ẹ̀mọ́ bá ń bẹ̀ èmi náà sì jù bá ń lọ fún bàá mi àti màámi ẹ̀sán ni wàláì làásùn òbí mi sọ̀rọ̀. ẹlẹ́ẹ̀kejì akànmú díẹ̀ ń bẹ̀ ni o afin wàálìdẹ́ ìkìdá imán tí gọ́yẹ̀rì máa fìyà máa tẹ̀ láti òbí rẹ̀ méjèèjì àtìyá àti bàbá ìgọ́yẹ̀rì máa fìyà títí dìgbà tí wọ́n fi pa ọ́ láti lọ́nkọ́ mọ́tẹ̀lé wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà gan-an àfẹ́sù ni ọmọ jẹ́ wọn gbọ́ bí tá ẹni wọn bá bí tá a ka wọn gbọ́ yé wọn gbọ́ yé ó dáa látọ̀jú òní ìsìn òbí bímọ òbí bímọ eré náà yóò tún bá wọn ní yóò tún bá wọn lẹ́jà kú o tó bá wọn kàyéfì o òbí bímọ kò sì síláàmù tó fi kú kò sì síláàmù kò kírun látọ̀jú òní kò kírun wọn kọ̀ǹfàmù ẹ̀ ní gbogbo mọ́sálásí ọmọ náà kọ̀ǹfàmù ẹ̀ kọ́ bí wọn ò kírun ọmọ yẹn sì jẹ́ àlù sunna ọgbọ́ sunna ọgbọ́ kìtàbọ̀ ọlọ́run ọgbọ́ àdìsá nàbì ọgbọ́ sunna nàbì sallallahu alaihi a àní kírun fìlà onípẹ̀lú kankan ní onípẹ̀lú mọ́mù kankan ti wá kírun tó bí nìlá kò sí ní bẹ́lọ̀ kọ́lọ̀ fòlù yìí. kíra ìsìlámù nìkan lọ kà àti ìsìlámù ọ̀bá yé kì í sọ̀rọ̀ ká sọ lẹ́mọ̀ àti kì í sọ̀rọ̀ wà lẹ́nu ààrẹ ẹ pé bí tẹ́ bá pè lágbàlá yé ẹgbọ́n sí ìsìlámù yìí nù bẹ́ẹ̀ ni. mo jẹ́ pé àti ìsìlámù ló ní kápá yé yanjú ibi tá à ń lọ ọjọ́ bẹ̀rẹ̀ sí àná kódà wọ́n kàn sin ẹni òun bí ìgbà tó yàn sin ẹran ewu rẹ̀ wá tó kú ni ọlọ́run ni ẹ má bẹ̀ mí kí n forí ju ẹni tó sìn mí nílànà tẹ́mi pè lẹ́sìn ìyẹn tí mo gẹ́lẹ̀ dání yàtọ̀ pé lẹ́yìn òkú wọn yóò bá wípé áá ilé ẹ̀sìn làwọn ọmọ yìí gbà yìí nígbà tẹ́ ẹ̀ bá nígbà tẹ́ ẹ̀ ń dìbò káàtà sí kẹ́ ẹ gbọ́ tọ́lọ́run yé láti kìlọ̀ ó jẹ́ pé bàdà ìsìlámù gàrí bá nígbà tí ìsìlámù gangan dé lójijì gẹ́gẹ́ bí ẹ̀sìn ó dé báwọn èèyàn lájòjì kàmínú sọ̀rọ̀ sọ́là ó ní fàṣẹ àrùn gàrí ìdá yóò tún padà dàjò nígbà táyé bá ń parí lọ pàtó balùbọ̀rọ̀bà tá àmọ̀ bẹ ọlọ́run àmọ̀ àmọ̀ tí gbogbo ẹni tó bára ẹ̀ lájòjì nígbà náà tó sì lè rọ́jú dúró sí ìsìlámù àmọ̀ tí wọn kó ríire ọmọ tí à ń bá wì àwọn ọmọ tá à ń bá wì yóò jọ ọmọ tó ti fún lẹ́kọ̀ọ́ Islam àbí táwọn náà gbọ́ tọ́lọ́hún táwọn tí wọ́n pàdé àná lọ́dọ̀ òbí wọn ni wọ́n jèrè ẹ̀ ń bò mí nínú àná ọlọ́run ọba tí máa ń mú wọnú ẹbí nù ọmọ tí wọn Yorùbá máa ń sọ pé ọmọ tí wọn kọ́ òde ó kọ́ wọn lè máa sọ̀rọ̀ ẹ̀sìn Islam bẹ̀yẹn o lọ́sẹ̀ ẹ̀kọ́ ládàbí wọ́n tún gbà yìí pé wọ́n kọ̀ láti tà. nínú tá a kíyèsí ni pé tàlọ́tọ̀ fi wà lédèkì máa ṣe àánú àwọn òbí rẹ̀ wà láti àbáṣe ìwádìí yìí mọ́ mọ́ fàdúró nígbà tó ń bá wọn sọ̀rọ̀ wà látú ti kọ̀ ní ọ̀dọ̀rọ̀ ilé yìí mọ́ bọ́ ọ̀dìbà mọ́ ràjú kókó mọ́ wọn táwọn náà ti mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé àwọn kan sọ̀rọ̀ dànù ni kò gba tinú ihò etí rẹ̀ wọlé ábèlè kó tẹ̀ wá mú lò nínú nǹkan tó kíyè sí ìwọ ọmọ alálùbáríkà hábìlì aláṣùmọ́ àti wàhálì dẹ́yìk wàṣára fìhìmọ́ wàmọ̀lìhìmọ́ máa sọ báwọn òbí ẹ̀ ò ṣe ní bàjẹ́ kódà tí wọ́n ṣàṣìṣe ọmọ mi ti fi ẹnu sáàtà wò díẹ̀ tí wọ́n bá dilé rè fún bàbá ni bàbá tó bí mi ò wúlò ó yà pé ẹ̀yin ọmọ ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run kódà kí bàbá ọmọ wúlò à ń bèèrè pé ibi tí àwọn ọmọ ti máa ń sábà sọ̀rọ̀ ẹ̀ ibi tí èsì ìṣẹ̀lú bàbá ni wọ́n ti máa ń sábà sọ. ọ̀pọ̀lọpọ̀ òbí nìsín àwọn èèyàn nínú àwùjọ tá a wà yìí ẹni náà ló mọ sànú òbí mi òbí mi ń bẹ ó jẹ́ pé àwọn èèyàn kó mọ́ra wọ́n tún kọ́ ọmọ ẹ̀ mọ́ra yọ pé àwọn kan lọ́lọ́run wọn sí wọn ní aláàánú bọ́mọ fẹ́ kọ́sẹ́ ọwọ́ yàtọ̀ lẹ́yìn tó ń ṣe pé à ń lọ sú àgbélẹ́sẹ̀ nǹkan ní kọ́mọ mi mú wá òbí mi lágbára ẹ̀ ẹnìkan sọ fún mi wípé ìjọba ní bá ṣiṣẹ́ o ó nígbà tó gba sálárì lóṣù kan ó ní ìgbà tó ń sanwó oúnjẹ òun sanwó ní ráìsì fún ráìsì bí táwọn ti máa ń gbà òun sanwó ìlúbọ fún ìlúbọ gbà táwọn máa ń gbà ní ọjọ́ tán kó sálárì lóun lọ́wọ́ olówó dẹ̀ kó three thousand fún un lọ́wọ́ ó lóun ò lè òun ò lè disappoint òun pé ebi ẹ̀ ó pa òun ẹ gbọ́ mi òun ò lè má san tó tó òun ò bá san tí ó sì kú three thousand sí i lọ́wọ́ kó òun ò pé á ah, three thousand lọ́jọ́ tí mo gba sálárì gangan ó ní ní ìlera oúnjẹ ní ìgbà wàláhì ó ní mo fún ní ten ten mo ní fún ní fifteen ní fifteen fún ní twenty mo fún twenty olówó kó three thousand fún ìnáwó lọ́jọ́ àkọ́kọ́ kàtó ọ̀rọ̀ jíjẹ mímu nù o sọ pé ó rẹ ọmọ yìí lọ ó rẹ ọmọ yìí ọmọ yìí fẹ́ sí ọwọ́ ra ọmọ àwùjọ tó ń pè ní àwùjọ tí poverty ń dà ní láàmú irú irú irú situation bá àwọn á pọ̀ bẹ́ẹ̀ ọmọ ó gbọ́dọ̀ sọ ẹnu sọ níbi irú àwọn òbí náà ó yẹ pé wọn ò ní ìgbà wọn ò ní ìgbò kọjá bẹ́ẹ̀ àwùjọ tá a wà yìí láfíríkà ń bí àbí nàìjíríà tẹsífíkálẹ lèèyàn ti máa ń ṣiṣẹ́ bí aláìṣe ìwọ̀nba díẹ̀ tí mo mọ̀ láwùjọ ilẹ̀ òkèèrè tó bá ti ríṣẹ́ èyí tó pọ̀ ní bùkátà ló ti bí ya bọ̀tọ̀ òṣìṣẹ́ bí òṣìṣẹ́ ìjọba rẹ tí mo tún wí o torí ní tí wọ́n mọ̀ fún wọn ní tí wọ́n mọ̀ fún wọn ni pé ẹ má kù sí alọ́rùn iléeṣẹ́ ìjọba kan wọ́n ń sọ̀rọ̀ wọn fún mi wàláì fúnadìlá wọ́n ní nígbà tí wọ́n ṣe owó owó iṣẹ́ oṣù mẹ́sàn-án bóyá mẹ́sàn-án sí bíi mẹ́wàá wọ́n ní ìjọba òsán mo fẹ́ lè má bìlíìfù ẹ̀ wọ́n ní ìlágbájá ti olùsáyìn báyìí lágbájá náà ti olùsáyìn lágbájá náà ti olùsáyìn ni òfin ti ń bímọ. wọ́n sì bá dé di oṣù mẹ́sàn-án ká tó olùsáyìn àbóṣù mẹ́wàá. pé ìjọba state yìí tán san náà là má kojú ẹ̀ wá hàn. ìtàwọn ọmọ fi ṣe sùúrù nù ẹ̀wá tí wọ́n jọ kábọ́ síbi òwò ẹlòmíràn sọ pé ah, ọmọ rẹ yóò pé ah, dáàdì iṣẹ́ báyìí ni wọ́n kò bẹ̀ iṣẹ́ wọn ò múùfù ni iṣẹ́ wọn ò múùfù bíi ti tẹ́lẹ̀ ni iṣẹ́ wọn báyìí báyìí báyìí ni wọ́n mọ̀ kánú òbí ẹ̀ inú wọn bẹ̀ náà fóbi ẹ̀ òbí ni wọ́n mọ̀ ṣàdúrà fún àwọn ọmọ yẹn pé ẹ̀ lálùyọ àdúrà yẹn ni ó ṣiṣẹ́ dára méjèèjì ẹ̀jẹ̀ fún yín ọmọ tí ò bá fẹnu ba tòbí ẹ̀ jẹ́ oyé tóbi ẹ̀ náà rí pé ọmọ yóò kò yẹ yẹ ń ta tóbi wá ń ṣàdúrà fún ẹ lálùyọ ẹ gbà níta àrígbé ṣe ẹ̀ ní òṣè agbára ọlọ́run àìmọye ọmọ bẹ́ẹ̀ òbí àmọye òbí bẹ́ẹ̀ ọmọ ti kọ́lé fún wọn àìmọye òbí bẹ́ẹ̀ ọmọ ti ra mọ́tò fún wọn àìmọye òbí bẹ́ẹ̀ ọmọ ti ṣéǹjì ọkọ̀ tán ń lò pé ìyẹn ti pẹ́ ẹ jẹ́ ẹ máa lò mí ẹ jẹ́ ara mi fún yín àìmọye òbí bẹ́ẹ̀ ọmọ ń gbé wọn káàkiri ẹ wá lọ hajj ẹ wá lọ múra sáà kó yẹ ká bira wa léèrè pé ọmọ tíyàn gbé lórí àtẹ́lẹwọ́ pé mo bímọ ẹ bá mi yọ̀ bíyàn ò bá ṣe sùúrù pálọ̀ lè mọ̀ pọ́ mọ̀ ń gangan lèyìn ó dúró dè táyé yìí ó fi rọgbọ ọ̀la àti tó bá ṣe sùúrù tó bá gbọ́dọ̀ ọlọ́run bá yẹ. tó bí wọn sókò ṣiṣẹ́ ni àbí kò mọṣẹ́ ṣe sórí ẹ̀ ni tó kò ni ọmọ tó gbé lọwọ tí ń tọ̀ síbẹ̀ tí ń yàgbẹ́ síbẹ̀ ọmọ òun ni ó fún òun ò rí láyé ọmọ tó sí ibi tó ti o Ọlọrun wa ní ọmọ rẹ o bákan ṣáwíríhù máa fi àmàlì gbóńdó ọba bẹ́ẹ̀ ṣe máa gbàmọ̀ràn wọn lọ́dọ̀ àwọn òbí rẹ o wà á tábìr láhùmá ìdàtọ̀rọ̀ tàlí nùkọ́ àlàfà òbí mi máa bàbá mi ìyá mi pàápàá jùlọ sáà méjì ìgbà ńbẹ láyé àbẹ́nìkan nù wọn à ń gbìyànjú nǹkan báyà tó ṣe nǹkan báyà tí wọ́n bá ní opinion tó yàtọ̀ sí èròǹgbà tó yàtọ̀ sí tí wọ́n ń fẹ́ mọ bó ń ṣe ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti kàn mí fún wọn tó jẹ́ pẹ̀lú tó ní jẹ́ ti lákọlákọ tó jẹ́ pẹ̀lú ẹ̀kọ́ àìgbé fún wọn lágídí a máa fi yé wọn ní tó bá kù sí ni akérèmú sọ̀dí kọ́hù mọ́ ẹni tó bá mọ̀ pẹ̀lú òbí ẹ̀ mọ̀ pọ́n wọn lé àpọ́nlé òbí ò tàǹfà sára ọ̀rẹ́ wọn ní ọkùnrin àti lóbìnrin àwọn òbí yẹn nígbà tí wọ́n bẹ láyé àtìgbà tí àwọn òbí ẹ̀ ò bá sí láyé mọ́ àwọn tó mọ̀ mọ̀ wọ́n òun àpọ́nlé òbí ẹ̀ ó gbé ó transfer ìsọ́dọ̀ wọn. nínú nǹkan tó yẹ ká kíyèsí inhal ìláwá lè lórí ka ìdára ọ̀la àlè wẹ́lkọ́mù òbí ẹ̀ tí wọ́n bá wọlé ìdí sí wọn. wọ́n á ń sùtìlẹ̀ àdìyẹ síbi mọ̀ ní wọ́n bá ń sọ̀rọ̀ tẹ́ ti gbọ́ délẹ̀ òbí mi ó sẹ̀mọ́ pé àní dájẹ́ ń délẹ̀ jẹ́ ń gbọ́ tẹnu mi ná òtún ní kí ẹ má máa mẹ́nu bà yẹn mọ́ gbọ́ tí òbí ẹ̀ délẹ̀ náà tóbi ẹ̀ bá kù síbi tó kù sí òbí lè kù síbi tó kù sí aládàbí tá à ń sọ yìí ẹ̀kọ́ ẹ̀sìn náà ló fi ṣàlàyé kódà ńgbà míì ẹ̀yin a máa pe àwọn ọ̀rẹ́ wọn tán jẹ́jẹ́ wọn ẹ̀ka nípa ẹ̀ka bá dìbò ó kò rí báwọn lójú òmò tiwọn náà láti ṣàlàyé. nínú ẹ̀ wọ́n ní sáyid umar kafilbez ran màmá rẹ̀ lọ́wọ́ iṣẹ́ ilé lọ́lọ́run dóbìnrin fún ran lọ́wọ́ kíran lọ́wọ́ wọn ṣe pọ̀ sáàdì ummaka fil bayt wala tata'akhkhar àmù sàádà tàbí kàfé àmàlì. bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bàbá fẹ́ lù ọ́ ní ibi iṣẹ́ ti ẹjọ́ kan ọgbà ìrìnà lọ́dọ̀ màmá pé dáàdì mi ní àjọjáde ọmọ ìrìn ya yín lọ́wọ́ púpọ̀ abala yìí wà very very important dòní tí mò ń sọ̀rọ̀ yìí mo ráwọn ìyàwó ilé tí èsì wọn ti ń pọn kíréètì kẹta ni wọ́n ti ń pọn mi wọ́n sì lọ́mọ kódà bí ò bá sọmọ ẹ̀yin ọkọ ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin pọn mi o ẹlòmíì ò gbọ́ lé ní ìfésì náà lẹ́yìn ẹ̀yin lẹ́ẹ̀ máa ru omi o ẹ̀yin lẹ́ẹ̀ máa pọn mi o bàbá lọ́kadà máa dì mọ́kadà ó lọ́kadà máa dì mọ́rí o àwọn ìyàwó wa ṣe nípa wàhálà yẹn débi wípé kìí sọ̀rọ̀ rọ lára obìnrin mi mọ́ kìí ti bọ́ gbọ́ nínú egun obìnrin mi mọ́ àwòrán ló kù ohun ní ìgbà tí yẹn kàn lẹ fọ́tò mọ́ ní ni kò ní sí ní jóbìnrin rárá obìnrin ní ìmọ̀ wàhálà ti pọ̀ jù ọkọ ò ràn wọ́n lọ́wọ́ ọmọ náà wọn kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó fi ràn wọ́n lọ́wọ́ ẹ máa ṣe àánú àwọn òbí yín o ẹ máa ṣàánú wọn o bákan náà wọ́n ní látàtàná wálítọ̀ àmọ́ kọ́bìlà ọmọ ẹ máa ṣèwádìí bó wọ́n ṣe jẹ sí bó wọ́n ṣe mu sí tẹ bá tiẹ̀ ń bẹ nínú ilé ẹ máa sáàpù wọn náà ẹ ti wá kó nínú ilé ẹ máa wá dìbò jíjẹ mímu wọn bó ṣe ń lọ sí. abala yìí náà tún ṣe pàtàkì wàlá tásíńdà lẹ́yìn mọ́ mọ́kàn ọ̀rọ̀ fáwọn òbí ẹ̀ pàápàá jùlọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lónìí ẹ bẹ̀rù ọlọ́run twenty thousand lówó ẹ lọ pè ní fifty ó ti wá dàsà ó ti dìse àwọn òbí míì tó jẹ́ pé àgàrà dáhùsẹ̀ mọ́ wádìí pé àádákun ẹ̀yìn ọ̀gá ẹgbọ́n tó báyìí náà ni tó bá owó ti jẹ́ náà nìyẹn òbí mi òbí mi ọmọ mi ò kọ̀ kí òbí ẹ̀ lálàsì kí ròmù pa oye láyà sákìrìdì àlejò náà mọ́ parọ́ fún wọn mọ́ parọ́ fún wọn àti gbogbo tó jọmọ́ bẹ́ẹ̀ àtẹ̀ké àtẹ̀rú wàlá tó fọ́dún ìzáwójà tákà. aw waladaka alayhima ọ̀tọ̀ nípò aya ọ̀tọ̀ nípò òbí ẹ má dàpọ̀ ẹ̀yin ọmọ tẹ̀sí láya ẹ má dàpọ̀ ẹ sì jẹ́ káwọn aya yín náà kó bá yín ojú òpó yẹn kò jápọ̀ wọn títí táyé òfin tán ẹ máa wáyọ̀ nù wọn o rídọ̀ rọ́b torí pé ọba ẹlẹ́dàá wa fi wàlídẹ́yìn níbi ìyọnu àwọn òbí méjèèjì ló o wàsókòtò ìbínú ọlọ́run subahana wa ta'ala fi sukutihima ó ń bẹ́ẹ̀ ní káwọn náà bínú o. wọ́n ní wàlá tajilé sí màkání àlá nínú mọ́ má jókòó síbi tó ga ju tí wọ́n lọ ó dàbí wọn bá bá ọ lọ́fíìsì àga tí a máa yẹn dìde ń bẹ̀ lọ jókòó sí tírísítà pẹ̀lú màmá rẹ àti bàbá rẹ àbígbà mi kò bí ẹ máa bọ sọ̀rọ̀ gan nínú ilé yìí gan kọ́ wá kásẹ̀ lẹ́sẹ̀ kò sátúnwọlé ń bẹ̀ kò sí dáadáa ń bẹ̀ kò sí ìjẹ́ ọmọ tán lẹ́kọ̀ọ́ tí wọ́n rí lánàá ìsìlámù ń bẹ̀ eléyìí máa jẹ́ ìgbéraga wà látàtàkà bárẹ́fẹ́ ẹlẹ́ntìsábì lá àbík má sì ṣe ìgbéraga níbi pé wọn wà ní jókòó àbá rẹ mọ́ ẹ̀rí nǹkan tó dàbọ̀ jókòó nìkan lọ́kọ̀ ó kọ àbá rẹ ni wọ́n máa jẹ́ o àtàkásà ọ̀làjú tá à ń sọ lẹ́ẹ̀kan tí a ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ní òun ni kí ọmọdé wọ́n bá tẹ̀ jẹ́ ìtòbìnrin ó jẹ́ pé ọkọ àbá àti ọkọ ọkọ pàdé ọkọ ọkọ tó pàdé tó papọ̀ mọ́ra wọn oníṣẹ́pẹ́rẹ́ bọ́ọ̀bà wa jókòó ọkọ ẹ̀ náà títí bàbá ẹ̀ ṣáájú wọ́n wá dá ọkọ ọkọ ẹ̀ mọ̀ ìtàbùrú mẹ́ èyí ẹ̀ gbàgbé ibi tí wọ́n ti gbìyàn nínú ẹ̀kọ́ Islam tẹ̀sí wàá ráwọn èèyàn nísìnyí wọ́n máa jáde nínú fámìlì wọ́n ẹ̀ fọkọ̀ wà bálẹ̀ o àbẹ́ẹ̀rẹ̀ tàn fáwọn èèyàn ń tara wọn lọ́wọ́ àtijọ́ ọmọ ọba ọmọ olówó ọmọ ọlọ́lá bàbá ọ̀nà wà gbélégi wọn wà níjó kọ̀ọ̀kọ̀ tó bá jẹ́ pé ibi tí kò sí rí bẹ́ẹ̀ ni ó kọ̀ọ̀kọ̀ ní ògbélégi nígbò jọ́bìlì lọ́wọ́ fẹ́ máa pa ìwé dà nígbà tó kọ̀ọ̀kan kú tó tún rì márì ẹnìkan ẹ̀kọ́ra yín ẹ̀tún rì márì yóò lọ jọ́bìlì lọ́wọ́ máa kéde lórí ìròyìn tó ní ti ṣèǹjẹ̀ tó ní ti ṣèǹjẹ̀ tó ní ti padà wọn fẹ́ ká máa jẹ́ ká o kọ̀ ọkọ̀ ká má jò kọ ibi tí wọ́n ti o ọ̀rọ̀ pọ̀ ń bẹ eléyìí ìfihàn tá a lè yanjú lórí ọ̀rọ̀ orí afẹ́fẹ́ kan ẹ máa lọ dánilẹ́kọ̀ọ́ ẹ máa gbọ́ sáwọn àfáà ní orí lẹ́nu ọlọ́run jáde rà yà wà tàlùkì àmà wa subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa